ẹlẹ́dàá ká yẹn ọ̀rọ̀ àkàrà lọ́kọ̀ ọ̀rọ̀ wà ní ọkà afẹ́ni mọ̀ kú ebi alonadọ́wọ́ tó jẹ́ náà ó dìde tó mọ̀ ní ọkọ̀ ọ̀wọ̀ iná fún mi nítorí kẹsà yìí dùn ní mansorin ويزيد بن هارون ويزيد بن حبان ثلاثتهم عن نومي ابن قيس حدثنا سلامة الكندي ẹ máa ń dọ́wọ́ ẹ máa ń dọ́wọ́ àwọn ọ̀sán nìke ẹ ẹ náà ìta ká náà ke آنی سعید بن منصور اپی یزید بن هارون اپی یزید بن هبان او قید نتنین اے إيه، دوهم لنور بن قیس جنوه بن قیس دون کونن وامد وان حدثنا سلامت الكندی سلامت الكندی اونا دی حدیث وان يعني وان يعني. كأن عليا كفر الجار علي سيدنا علي رضي الله عنه مين لأيته كان يعلم الناس هذا الدعاء كسيدنا علي زيادة عبيا منه أنا آية ثلاث مرات أبي أنا كلامهم مداهي المدهوات وباري مسموكات وجبار القلوب على على فطرتها شقيها وسيدها اجعل شرائف صلاتك ورافق تهنمك وفضائل آلائك على محمد عبدك ورسولك الفاتن لما أبلغ والخاتم لما سبق يعني يوم انتو الحق بالحق والدعم الضاء لجيشات الأباطيل كما همل فاطلع بأمرك بطاعتك مستنفذا في مرضاتك غير نقل في قدم ولا واهم في أغن واعيا لوهك حافظا لأهدك ماديا على نفاذ أمرك حتى أورق قبطا في أعلاء الله تصل بأهله أسبابه به هدية القلوب بعد حوجات الفتن والإثم وأقام موضوعات الأعلام ونائرات الأحكام ومنيرات الإسلام فهو أمينك المأمون وهارم علمك المهزوم وشهيدك يوم الدين وبئيتك نعمة ورسولك بالحق رحمة اللهم أرسل له الموصيحات في أبلك وعجله مضاعفات الخير من فضلك منات له غير مقدرات من فوض ثوابك المولود وجزيل عطائك المولود اللهم أعلي على بناء البنين بنيانه وأكرم مثواه لديك ونزله واتم له نوره وأجده من اتباعه من انت انت له مقبول شهادة مرضي المقالة لا منطق عدل وهدى فصلوا وهدة برهان عظيم أما كعوري جو أنا جب جنبه ثلاث لاتي أي سنة هنا كان لك أكفاي الفاتح لما أغلق والخاتم لما سبق Abẹ́rẹ́ ìgbẹ́ bí ọmọ nìkọ̀tọ̀ ni. Ó lè jẹ́ kí wàá ti ní ìtẹ̀lẹ́ ìwòrán wàá ẹ̀ka ọ̀ẹ́ta ọ̀ka. Ilé àmì èyí ni ẹ̀kẹ́jẹ́ ìyàrí ìka ní Sọ̀lá Fùfátìhì yadda sun yi keke a ɗarin da za su yayan ne an kuma ya kira da naka kafan sai na ali aka biyo da na zawo don da da kalmanin ne iya na mota ibn kafir da sokaye doka hada mashhurun min kalami ali ila nan o gana ta ta kai ta da ga ka sai na iya mani kan wa qad taqallama alayhi ibn qutayba ìmáàmù ibùn kùtẹ́gà ti jẹ̀yúrì rahmatulah alayhi ọkì ọ̀kàrẹ́ nílẹ̀ náà ìyá náà ní muskil hadith وكذا أبو الهتل أحمد ابن فارس اللغوي إمام ابن فارس اللغوي رحمة الله عليه أمان ملكا في جزء جمعه في فضل الصلاة على النبي inú ìtòwé ìtẹ́lẹ̀ náà ìkọ́nà rẹ̀ kò gbó báyìí kí ni rẹ̀ ó bá yẹn náà ìkọ̀rọ̀ mọ̀sálásí tó mọ́ yìí ọmọ rẹ ti rẹ nàn lẹ́yọ̀ ẹ̀mí kàkà ẹ̀yìnlá àìnàfi ìsìnàdìhì nàgọ̀rọ̀ ẹ̀yìn ní ká àárín ní ẹ̀rẹ́ ti dẹ́nu náà yọ ọ̀ká nìka èyí ní ní nàgọ̀rọ̀ àjẹ́ ìmọ̀ ọba kò wáyé tó lẹ́nu kàjẹ́ ìmọ̀ kọ́ọ̀lá fẹ́ẹ́ mu nà làhàfin abùlà hajj àjẹmùbí ẹ̀tì tí ó rẹ̀ ní aláìka ẹ̀rẹ́ rẹ̀ hada laisa bi ma'ruf onye ẹrọ rẹ ka ayọrọ ina yi hadith agwawan walam yudrik aliyan sai na ya ta ni meti ta ta ni meti ni dama ma ere eh aka kono da ile na ya hu to na ni o ka bi ni le te ya ai ya ya ka bi te ra ni ko ti je na no ta na ka ka ina wo to mo ni on da ore ni awo salamatu kalabi ana ka eh ide na ni me na dofu àmọ́ kìlẹ̀ ìgbà yìí ẹ ọ̀gbẹ̀ bí àrà àwọn àwọn akáwà yìí lọ. wọ́n yẹ lọ́kọ̀ náà dánwò wọn nìyẹn egbèrè àná nìyẹn náà ní aṣọ ọ̀gbẹ̀ dé àṣẹ ẹ̀dítẹ́ bí fi bàbá àtò ọ̀nà ìrẹ́wọ̀n ìhun ní mọ̀nyá tó kàákọ̀ kàákà bá àwọn onílẹ̀ tó ń bẹ̀rẹ̀ ìkẹrẹ tó ń bọ̀ ọ̀rọ̀ ká àwọn ká. wàláhì yẹ dọ̀tí rẹ̀ wàláhì yẹ jọ́rì wàláhì yẹ jọ́rì. ọ̀kì kálà kọ́ọ̀là ọ̀nà mọ̀ánì kánù ka ọ̀nà mọ̀ánì now ibùn kàfé ìwọ kàrẹ yìí wọn àná bẹbí jẹ wọn nánu ọ̀nì dá fẹlẹ́fẹ́ fẹ́ nu kọ́ ní ibùn kàfé yìí ìṣọ́ iná ní èrè èrè ni àbúkọ ayé bí wọn náà ìkó yìí ten pages iná ndé mi mú ẹ náà nìkan adága mọ̀ntẹ́ mi nílẹ̀ bíi ọ̀nà ọ̀tẹ́nẹ́ kọlọ ẹ̀rọ kàkà ìfáàtì yìí ni màá gbòòrò kọlọ hàtìm ni màá sábàkì. ناصر هاكي بالهاكي يدين عن والهادي وقد كان زكين يدين يدين وعلى آله وقد قدره وان كده العزيز عن يدين أنا يبدين من من وعن بسنه أنا نام دلال ذاتي تألواء من الدور أنا دونين ده أول يزلان دو كنا وإنه كفتيري مني مزاك رسول الله now يشعر ابن كثير يوري no ẹni nìkan àwọn ẹnìkú mú nìkan sí àárọ̀ náà ọ̀hún ẹni nìkan sí ẹbí ìbẹ̀rẹ̀ ọ̀hún adọ́rẹ́ onírìkí ọ̀rẹ́ náà gbókọ̀ ọ̀hún ọ̀rẹ́ ọ̀rẹ́ mọ̀ ọ̀nà kàákà anáyẹ sàdámàtì kẹ́nẹ̀dì ọkọ̀ náà dọ́ ọ̀hún wọn wọn. nìkàtì ọ̀sùn lọ. so anínú nìkan sí ìròyìn èkó tó sẹlẹ́tọ̀ náà ẹ̀kọ́ nìkàkóró tàbí ọ̀nà nìkóró ní ìlọ́sibẹ́tì ọ̀nà nìkàkóró dáhùn àyànṣe àkóró rẹ̀ mẹ́rin mẹ́rin ẹ̀kọ́ ẹ̀pọ̀pọ̀ ẹ̀rí wìnà ọ̀nà rẹ̀ ìjẹ̀wó náà kójẹ̀wó lórí ìgbìmọ̀ ẹ̀tẹ́ náà bá kójẹ̀wó ní ìnáwó dọ̀mọ̀ ìyá dáhùn. now jọ̀wọ́ rìn mọ́ á ní ṣé ìtìjà náà náà ọkà máa tó wémìróka wémìrókè anahu ẹ̀rọ wémìrókè ìpè ìjẹba ẹ̀ka wọ̀láhùn làhùn. Sorry, and ah, in three days, I know you know her. We read more than 50 pages. And I said, eh, eh and all oh, Konya, they read you know Araka. ọmọ rẹ kẹta kó lè rí nínú náà bí kàtà ní ilé ìfúnná tí wọ́n ti ń kẹ́ ọ́kì wọ́n fi òkú náà máa ṣe dẹ́nu ọdún kàtà wá ó ní ọ sẹ́kàáyé ọmọ ìrọ̀ lọ́wọ́ ọ̀tà gbogbo ìdìkì yìí yá tó wọ́n dé àmọ̀tọ̀ wọn náà kẹ́yìn sí àmọ̀dé rẹ̀ ṣọ́ọ́dì tẹ̀wọ̀n náà rẹ̀ ọ̀rọ̀ ama ya akɔta yɛ kan anahu ni wɔntɛ mɔri yɛ da then anaba ka ee ne bi tɛsi kɔdi ɔba akɔta nɔ ɔkɛ ne bi ti fo nka ɔn nɔ nɔ nɔ ebi yɛ naa kaatu nan agbawɔ ɛmi kura ma ni sɔɔri yɛ jɔ ɛnu maa ni ṣé o ti já ní ka ìdí ètò máa ti láti bá sí ní ìtọ́má kàádá lókè kùmà á ti rẹ́ fẹ́ pé ní ọ̀nà lógátán wọ́n ti láàmú. Ìyá literally bí rẹ̀ kàá fẹ́ràn technical salatu fati aláhùn sọ́ni ọmọdé mẹ́wọ́rọ̀ aláṣẹ̀yédìná yọ̀dọ̀wìdáì muhammad anari muhammad alfatiri anana lima ogulok zini zini group ọmọdé mẹ́wọ́rọ̀ yìí anigya muhammad anawo dɔgba yi anigya na ɛka nfaati ɔlɔwa nan lima ogoro isanere egu wɔlɔ hɔɔtum ɔnɔre na azɛ ɛtɛm lima sadak isanere nyina azɛ ɔnɔre azɛ ɛtɛm naasiri lhaq bilhaq ɔnɔ gumbo yɛ lɔri mmiri ɛga wɔlɔ haadi ɔnɔ ɔsɛlɛ awuro tuuru na kaka ila sirɔti kamitakin na mu ozeri omori anayi kɔ ɔdi ɛtɛrɛ wɔala alihi mana ɛhɔn na mare na ɛyɛ nebi dan kɔ ha kɔkɔ bi rihin bi wa mɛ ɛhɔn na ɛhɔn na na ɛka ɛyɛ ɛhɔn na ɛyɛ wɔn ti dari lazim atɛnɛ na ɛkaka ɛyɛ dɔn ɔrɔrɔ marji mara kan ɔhɔrɔ bi wa mɛrɛ mɛrɛ tora ina ne kɔri na o alahu ma sɔli omori mɛmɔrɔ ala kori dina yabaru dai muhammad ana muhammad ah, anyo kata da nan mala yin kata awa in ka ta tun ci wala an to ana da da muhammad anabi ah, alawa al-fatih lima ugluk anabi ah, na ikomo nan isini gun then se tu jana ka ga noka isane gu isane gu onan to yana oka eh, eh, onovi bi yeye ɛyɛ ramayan ɛn ɛna mo ntum yɛ mane di adam hran ɔyɛ la nana wɛ ɔtɔ wa e kumi ka yɛ e ka ɔɔke akyɛrɛ na ne di adam na na ɛna ne mo nɔɛ ɔnye ɔwɔ wa no ɔka abɔ ìgboro ìgbu anara bene wa n'akɔ yi e ni ekele mu ɔyɛ kuma aka na ho bi sɛ na ọ̀hún tọrọ má tọrọ ẹ̀ ọ̀nà wa ní ìdíjọ́ yìí èyí èyí ò lè jèrè